هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí ó máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn Chintu Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumallahu warahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillahi wa kafa. ثم الصلاة والسلام على رسولنا مصطفى وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا لن يطيق يدف ولو با الحمد لله أترى لكم لا رفوان نبي محمد صلى الله عليه وسلم إن يلوم بانا تقوك باك باي تدسي تتليري تشيني أرانيا لوالوري تري يكام أبوريرين بين بكتلي ona la ń ṣàlàyé ìlànà tó mú wáyìí báwọn tó kù náà tọ́lá ara sí gbogbo àwọn tọ́lá ara wọn ti ṣe mú àwọn ìlànà wá fáwọn èèyàn wọn àwọn tó gbàǹgbà náà tí wọ́n tẹ̀lé àwọn ìlànà àwọn ànábì ọlọ́run gbogbo wọn náà ni wọ́n máa ṣòrí rí náà àwọn tí wọ́n kọ tí ọgbọ́n sí gbogbo àwọn ilé náà ni wọ́n padà ṣèdákejì oríire. wọ́n ti bá hudáhù fakunnahu khairul huda. ṣẹ́rí tí a bá fẹ́ là láyé tó fẹ́ sọ̀kalẹ̀ dáadáa tó fẹ́ là túbọ̀ tán rí. wọ́n ti bá hudáhù fakunnahu khairul huda.

Èsì ti pọ̀ rẹpẹtẹ táwọn èèyàn ti fi lórí ilé ìlú ti tó ti tó. Fàtìbá fàìnàhù khairu lùdá. Man hada an hadiyi nabiyyi faqad halak. Man hada an hadiyi nabiyyi faqad halaka. Sẹ́yìn bá ti sọ pé ìlànà ànábì òun òun mọ́. Òun náà gbọ́n mọ̀ wí òun mọ kí òun náà òun mọ ayé òun náà ní ẹ̀sìnẹ́sì láyé ẹ̀sọ́ṣọ̀ rẹ ló ń dìsí fún ẹ̀. tó fi wá rò pé yàwó náà àdìdá láhàn rẹ̀ tó fi wá rò ko ìtàn ẹbí ma. wa ti panu àwọn èèyàn kan tí ìmọ̀ ni ọ̀ ọ̀nà ìjọba yẹ ká túbọ̀ tán o. ibi tí a bàdà nílẹ̀ kọ̀ wá dé lánàá náà ti mu lónìí. àlùkùkù zẹ̀rùjíyà. à ń ṣàlàyé àwọn ẹ̀tọ́ ilé tí máa wáyé látọ̀dọ̀ sáyà wáyé látọ̀dọ̀ Tìyàwó la wá ń mẹ́nu bà lánàá. Àlèrí ti rọ́ọ̀bù bíbọn lè kí wọ́n lè yá ìhìnsáàní ìhí ilé ìhá. A ti sọ bó ṣe pàtàkì pé kó tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ níbi ti dáadáa. Àlèrí ti rọ́ọ̀bù bíbọn lè yí ọ̀lẹ́ yá. Ìta mẹ́nu bà lọ́wọ́ náà ni bó ṣe yẹ kó máa fi ẹ̀mí ìmoore hàn níbi tọkọ rẹ̀ bá ṣe fún. Obìnrin náà gbọ́dọ̀ ya alájẹmọ́ra, kò gbọ́dọ̀ ṣe ń wàhálà tó bó ṣe náwó tó kílẹ̀ ṣe náà. La yanzurullahu tabaraka wa ta'ala ila imra'atin la tashkuru li zawjiha. Ànábì sọ pé ọlọ́run ọba ò ní fojú àánú worú ẹni bẹ́ẹ̀ jẹ́ gbọ́dọ̀ kí á mọ̀ kú ní láàrín ọlọ́run. La tashkuru li zawjiha. Ìyẹn náà lóbìnrin tí ẹ pé kò appreciate ọkọ rẹ̀ kì í dúpẹ́ fún lálẹ́mí ẹṣẹ́ àná

kò rẹ̀ jẹ́ ní tí pé mo ọ̀rọ̀ sọ kọ́ ẹ́ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ rabande rabandẹ àwọn oríṣiríṣi òkúta ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí ẹ kọ́kọ́ gbọ́ báyìí máa ronú sùn ni ó dé láti ibi iṣẹ́ báyìí òun ọ̀rọ̀ tó bá tẹ̀. torí pé wá ń eré wá ń olówó ọkọ gbogbo yóò tó bá jẹ́ ìwé ọwọ́ gbajúmọ̀ tó jẹ́. Ìkọ̀rọ̀lẹ̀ nàbí yìí sọ́lá aláwọ̀lẹ̀ ìwọ̀sánlámà. Ọwọ́rọ̀ máa sọ̀rọ̀ sọ́kọ ẹ kàṣàkàṣà. Látúdí mọ́ràntún zàújá ha fi dúníà ilà kọ́ láti zàújá tó mínú wárí ilẹ̀ ayin. Alábìnrin obìnrin kan ní máa fi ṣùtá kan kọ rẹ̀ láyé. Nínú ilé ayé ìtóbìnrin kan bá fi ṣùtá kan kọ. Ilà kọ́ láti zàújá tó mínú wárí ilẹ̀ ayin. Àyàfi kíkan nínú àwọn obìnrin tí wọ́n jà mẹ́ni rí ń jọ gbéra alkiyama tí wọ́n máa jí aya fún arákùnrin yìí a máa padà wá sọ wípé látún ìdíhì wọ́n máa sọ fóbìnrin náà wípé má fi ṣùtá kọkọ wà ọkọ̀ Àwọn aṣọ fóbìnrin náà pé áá ah, ah, ó kàn wà lọ́dọ̀ ẹ̀ fúngbà díẹ̀ láyé ni. Yóò ṣíkú ẹ̀yìn yóò fàárí kọkì ilẹ̀ iná. Kò ní pẹ́ tóbìnrin yìí ṣì máa fi

náà lára àwọn kan náà Allah tamnahu nafsaha. Obìnrin ò gbọ́dọ̀ máa wá ṣe ara rẹ̀ ní haram ní èèwọ̀ fọ́kọ. Nǹkan lè ní. Ó máa wá dictate fọ́kùnrin pé jọba ìlú lè súnmọ́ mi ò lè ní ìjọba. Allah tamnahu nafsaha li qawli nabiyyi sallallahu alayhi wa sallam. Torí ọ̀rọ̀ anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ tá anábì sọ yìí pé. Idha da'a ar-rajulu ولم تأته فبعتق ببان عليها ọkùnrin yẹn wá sùn lẹ́ni tó fi bànújẹ́ sùn. لعنت الملائكة حتى تصبح. Ànábì sọ pé ọ̀rọ̀ ọkùnrin irú obìnrin báyìí tó ṣe nǹkan báyìí fọ́kùnrin, àwọn màlẹ́kà gbé obìnrin náà ṣépè tilẹ̀ máa fi mọ́ ni. Wàmínà ìlẹ̀kọ́. Ṣé rí pé ìgbéraga tún jẹ́ ọkọ orun fọ́kọ irú obìnrin wo nìwọ kí ló ń ṣe kí ló ń bí ẹnu? Lára tó dẹ̀ ń sábà fà ó lè sọ pé ìgbà tí kì í ṣe mi nìkan ló fẹ́. nígbà tó wá jẹ́ pé wọ́n nìkan kọ́ ṣé òun ni ẹni tí ò fẹ́ méjì tó yẹ pé òun nìkan ṣe nìyàwó lọ́kọ tiẹ̀ fẹ́ ó mọ tọkọ tiẹ̀ ń dán lára ń ta ọkọ tiẹ̀ ṣe nọ́mà ó fẹ́ jù wọ́n nìkan lọ ló wá torí ẹ̀ sọrun di èèwọ̀ fún. a ó ṣe ànábì ni a kàn máa ọkùnrin náà tápá rẹ̀ ò bá ka kó má dáwọ́ bá ti wá àwọn màlẹ́kà ṣépè fún ẹ̀. wà nínú alìhókù. ìdẹ̀ ń jẹ́ kọ́ mọ tara rò bí jáde. wà nínú alìhókù kí. lára àwọn májẹ̀mú náà. alátẹ̀sù mànáfílátà ní ìlàbí ìbìnihì. obìnrin ọ̀gbọ́dọ̀ gbà rẹ̀ èyí tí kì í ṣàwẹ̀ ara yàn fẹ́ gbà mọ́ndé fẹ́ gbà ẹ ó gbọ́dọ̀ dédé lọ gba àwẹ̀ lọ́sàn kan kọ́kọ́ ẹ wá dé láti ibi iṣẹ́ lọ́sàn kó wá fọ ọkàn kó máa kanra bí ajẹ́ lè kúrú kan akílè ṣẹlẹ̀ mo gbà wẹ̀ ṣó sọ fún mi ni. tó bá já àwẹ̀ yẹn pẹ̀lú pé ara rẹ̀ ń béèrè fẹ́ tọ́ kò dẹ́ṣẹ̀ o. ná tí kì í ṣe rọmọdọ́nù rọmọdọ́nù ni kàfárọ̀ ń bẹ fún tàǹsọ̀lẹ̀ kan yẹn o ti ara àtìláàrí kọlọmbá àti mọ̀nà ọlọ́bàjò kú sínú ìsọkúsọ. Lẹ̀kọ́ lé náàbí yìí sallallahu alaihi wa sallam. Tẹ́rítà àjí tún bẹ lórí ilé tàbí. La yahillu lil mar'ati an tasuma wa zawjuha shahidun illa bi'iznihi. Alábìnrin obìnrin ọgbọ́dọ̀ gba rẹ̀ dẹ̀ ń ń lé. Ọkọ ń ṣe pọ́kọ̀ ẹ̀ ti lọ sí Hajj. Illa bi'iznihi. Ah àfi kó gbàǹdà lọ́wọ́ rẹ̀ pé díẹ̀ mo fẹ́ gbàwẹ̀ lọ́la tọ́ọ̀sì kí ẹ náà wá sọ pé okay no problem tá ń gbọ́ ayé báyìí. wàlá tàdán sórí pàdé ọkọ ló wà. wàlá tàdán fi baytihi illa bi'iznihi. ìní ètò tún wá kún náà ni pé o gbọ́dọ̀ má lè jù wọnú ilé ọkọ rẹ̀. illa bi'iznihi. láti ó ti lọ hmm. ó ti lọ ó mọ̀ pé táwọn èèyàn fi ń buyì fún ẹ tán fi ń pọn ẹlé ó ní párípò wà lábẹ́ ọkọ tó bá yẹ pé wà nìkan ló bá dá wà ó níyì láwùjọ ó gbọ́dọ̀ gbàlejò wá ilé ọkọ wọ́n kò bá àbúrò rẹ, kò bá kò bá ìyá rẹ. wọ́n ní àdúgbò gbàǹda pé sọ pé kìnnú pọ̀ máa bọ̀. torí ẹ̀kọ́ pọ̀ ń bi ilé kó wá sọ pé jó di next weekend kó ti wá calculate bọ́n ṣe máa rówó fi gbàlejò wọn ònu lórí ilé ẹ̀yin obìnrin ẹ̀bà ńlẹ̀ gàràgàrà ń pọ̀ jù inú líle pọ̀ jù kò jẹ́ kẹ́ ẹ náà fàánà àti rí ilé ọkọ gbádùn ẹ̀yin ẹ̀ ń dàrú ọwọ́ inú ti dàrú o. wàmí náà ló gún pa. ọkọ inú ẹ̀ ń dùn kan sọ pé ọ̀nà ń dàrú à ń bọ̀ mí tì náà. ومن الوقوت ألا تخرج من بيته إلا بإذنه nínú rẹ̀ náà kóbìnrin yóò gbọ́dọ̀ kúrò ní ilé ọkọ obìnrin rí tó fẹ́ bímọ rí tó dẹ̀ fẹ́ jáyà rí tọ́kọ fẹ́ máa fi gbogbo ògbà ṣàdúrà fún tó náà fẹ́ máa fi ẹnu yẹn sọ fún ọmọ tiẹ̀ náà lọ́la pé à lọ́dọ̀ bàbá yín báyìí ni mo ṣe hùwà táwọn ẹgbẹ́ ọkọ náà máa sọ pé àwọn ah, eh, eh, alágbádá ló fẹ́ ṣìyàwó ìyá wọn ò rí bẹ́ẹ̀ ìyá wọn ò rí bẹ́ẹ̀ àyà èèyàn eré nìyá wọn. ìlàbí ìsìnìhí. kò dábọ̀ dámi láàmú látàárọ̀ dálẹ́ rí. ìlàbí ìsìnìhí. ó gbọ́dọ̀ kúrò nínú ilé ọkọ yẹn àfi kó gbàǹdà lọ́wọ́ ẹ̀. fàyín ní kọ́rọ̀ Táwọn obìnrin lélé ìlú ìníṣá. Fáyín ní kọ́rọ̀ jáàtì. Ó ti parí ló ti bó ṣe ń jáde lọ náà ló tún sẹ́ndì owó ló ń ṣe gbogbo ó ń mọ́nítọ̀ gbogbo nǹkan ìfúnra rẹ̀. arábìnrin tó bá kúrò ńlé pàtí ló lọ. láti ẹlẹ́mọ̀láyíká. pàtí ló lọ ni. ibìkan ló lọ ni ó lè jẹ́ bí haram ló lọ àbí bí halal yìí yóò kó jẹ́nu rẹ̀. ọ̀rọ̀ bí haram ló lọ ọ̀ràn di méjì òde òkú ló tún wá lọ láì gbàyànjá. á gbẹ̀ṣẹ̀ pé ó lọ ṣòkú tí ò sí nínú ẹ̀ tiwa ká ṣòkú. Ọkùn tí wá gbà dá tí wá gba ìpè lọ́rọ̀ àwọn màlẹ́kà pé. Wọ́n ní kọ́rọ̀ já ti láàánà tí àlìmọ̀láyíká tún àtàtàkì bá àwòtẹ́rú jì Tó bá ti fi lè lọ tó fi máa lọ tó fi máa bọ̀, ànábì sọ̀rọ̀ sọ pé ọlọ́run á yan àwọn màlẹ́kà kan pé ẹ̀yẹ máa rọ̀ nínú àwọn nǹkan náà. Fìyáná tó rídì hí wa máa lè hí. Lára rẹ̀ náà ni pé obìnrin gbọ́dọ̀ mójútó ohun tó jẹ́ tọkọ rẹ̀ tọ́lọ̀ wọn Ó gbọ́dọ̀ mójútó, ó gbọ́dọ̀ bu iyì ọkọ rẹ̀, kò gbọ́dọ̀ fọkọ rẹ̀ ṣẹ̀ sí, àlégbà ara ọkọ rẹ̀ kò gbọ́dọ̀ tẹnu ẹ̀ jáde. Ó gbọ́dọ̀ pàtàkì ọkọ Ibi yìí pàtàkì púpọ̀. Sòyìnlá Nabiyyu sallallahu alayhi wa sallam. Ànìkọ̀ ìrìn nìsáà. Nípa obìnrin rí. Fàkọ́ọ̀lẹ̀, ànábì dá ọlọ́run kóbìnrin rẹ̀ lẹ́fẹ́ mọ̀. Alẹ́ tí ìjò tí àwọn ìlà àmárọ̀. Ànábì lóbìnrin rẹ̀ ní tẹ́ pé tọkọ rẹ̀ bá sọ̀rọ̀ báyìí kì gbolẹ̀ ló ń sọ̀rọ̀ ìdáná bọ̀rọ̀. Tọkọ rẹ̀ bá wojú rẹ̀ báyìí ní ọkọ̀ àdùn ojú rẹ̀ máa ń tutù ń ọkọ ọkọ ni. ó ń bàṣírí ọkọ níbi tó ọkọ kù sí ni ó ń ọkọ níbi àmọ́nà tọ́lọ́wọ́n fi pamọ́ sí lára tí ò ní jẹ́ kẹ́lòmíì máa lẹ́tọ̀ọ́ sí ẹ̀wù bẹ́ẹ̀ ń ṣe ń kóra yẹn síta ní ìsìn ẹ̀ bàṣírí ara yẹn ọkọ ẹ̀ pàtàkì ọkọ yẹn pàtàkì ara yín eléyìí ò bẹ́sìn wa mu. bákan náà àwọn tí ń àwọn ojúṣe. àtàzán yunú làwù. ìdí obìnrin gbọ́dọ̀ máa ṣe fọ́kọ ni pé. àtàzán yunú làwù. máa yọra fọ́kọ àdáwò ti wọ̀lú lónìí àwọn obìnrin ṣe lọ́lọ́ ń yọra fọ́wọn ọkùnrin níta ọlọ́run yọra fọ́kùnrin níta ẹlẹ́dẹ̀ nínú ilé àwọn adigóòdì níta lójú àwọn ọkùnrin ọlọ́kùnrin ọkọ ẹ ló gbọ́dọ̀ máa rí gbogbo tó ń wọ̀ yìí ọkọ rẹ ló gbọ́dọ̀ máa rí ẹwẹ̀ ẹlọ́wọ́ pọ́ọ̀tù nínú kíṣìn tó lówó rán ẹlọ́wọ́ aṣọ tó ń wọ̀ nínú ilé fọ́kọ gbẹ́ ti gíràn ó ya bàbá ńlá kó ọ̀bùn nínú ilé. Àtọ̀sẹ́ yìí ni làwọ́. Ọkọ̀ ó gbọ́dọ̀ máa àwọn èèyàn gbọ́dọ̀ máa bèèrè lọ́wọ́ ẹni pé àwọn tó wá kí ẹ, àwọn ọ̀rẹ́ ẹ tó wà lọ́dọ̀ ẹ, kó rí ẹ pò wẹ̀, ó múra, ó ṣoge, kó má bèèrè pé ńbò ló ń ni mò ń gidi lọ pátí, ó mékọ̀pù, ó ń ṣe gbogbo ń lọ pátí. Ó wá wà lọ́dọ̀ ọkọ nínú ilé wá wúrú wúrú eléyìí kì í ṣẹ́ sí. àtàzà ń yún un làwú. wà ní sọ́bà tí ẹ sọ pé gbogbo èèyàn ṣe mọ́sánná ṣé bí ọkọ tèmi wà ní àní kí ló ṣọkọ rẹ ó ní kò lówó lọ́wọ́ kí ló wáá dé Túndé gbé mọ́sánná. ìwọ náà ò lùkà traffic nílé ni kò lówó lọ́wọ́ lóòótọ́ ṣùgbọ́n ó rí nǹkan mi ń ta. nígbà tó ti mọ̀ pé bọ́lá ń ṣe ṣe àrísìkì rẹ̀ níìsín ni pé kò pọ̀ à ní kó máa ṣépè fún pé kò ní rí ṣe o débi tí òfin ní ṣe ní o tó bá ń gbé ṣépè rú ẹ̀ ìwọ náà ò ní gbádùn o ṣùgbọ́n kò ní lọ́wọ́ ṣùgbọ́n ó wá tó wá ranjú mọ́bìnrin míì níta àwọn yẹn fi pákéjì oríṣiríṣi hàn án nígbà tí wò fi hàn nú ilé àná àwọn tó fi ń hàn yàn kiri níta yẹn náà lóríire ni wọ́n ṣe o àti sọ́tọ̀ ilé yẹn náà fún wọn. wọ́n tẹ̀sẹ̀ ń yún nílé mọ́ra ẹ̀. ìjẹ́ là ń sọ fún wọ̀ yìí nìsín kó máa fúnra ara rẹ kó máa gbóúnjẹ alẹ́ rẹ fólógbò jẹ. tẹ̀sẹ̀ ń yún nílé mọ́ra àti. Yẹ́nàá tó á yínú lọ́jàá. Ó gbọ́ ẹ̀sọ́ tó bá lè ṣe ẹrọ́kùnrin gbà ọkùnrin máa ń pretend. A ṣe gbígbà tó wọ̀n rí ẹ, ó dẹ̀ ń wú lórí. Níjọ́ tó máa mọ̀ wú lórí ni pé ńgbà tó bá múra ṣojú ẹ̀ gbogbo ní wá ó lè ni. ṣùgbọ́n tó tí ò fi kọ́mẹ́ǹtì yẹn ọkùnrin ní ẹgbò. lẹ́nà àtúnyínú sáwọ́jà aláàgbọ̀ bíbá sọ́rí hù. lórúkọ ìfọ́bìnrin ṣe tí ò tó ń túnra ṣe fọ́kọ nínú ilé yẹn tó ń wà pa fọ́kọ nínú ilé yẹn kò ní fẹ́ kọ́kọ́ wò ta. aláàgbọ̀ bíbá sọ́rí hì wá sí àná tí fàrójì hì. a ti kọ́kọ́ ṣọ́ àjọkó ṣọ́ àyè yẹn kò ní ṣèṣe kú. wọ́n sì kíra rí sí bẹ́ẹ̀ tì í. ó dẹ̀ máa jẹ́ kọ́kọ́ gbélé ẹ̀mí rẹ̀ á máa padà sílé ní gbogbo ìgbà ọ̀dọ̀ ìyàwó tó bá fẹ́ sùn ó ti mọ̀ pé eléyìí kì í ṣọ́bùn ó máa túnra sí kóhun tó wọlé. àkíyàn. níkẹyìn lọ́dọ̀ àwọn olóbìnrin. alùwàfà hùlàhù. ọlọ́run ni kóbìnrin kó máa pé àdéhùn fọkọ rẹ̀. alùwàfà hùlàhù. ọlọ́run bá sọ fún ọkọ rẹ̀ pé oúnjẹ máa rẹ́dì ń gbà báyìí jẹ́ kó dé kó bóúnjẹ. Májá ń bọ́ ọkọ rẹ̀. Alwafa òlà ooo. Tó bá kówó náà sí ẹ lọ́wọ́, bó ṣe kó sí ẹ lọ́wọ́ náà yóò bá bẹ́ẹ̀. Alwafa òlà ooo. Tó bá fẹ́ bá fọṣọ tó bá bówó lákú ẹ̀, fi jíṣẹ́ fún mápalẹ̀ rẹ̀ máa, ó lè ti máa wá, ó lè ti òlà ooo. Tó bá mọ̀ pé náà ní madam umu ẹ̀yin kọ́ sọ́kọ yín tó lè gbẹ̀rí yín jẹ́ ó yí ẹ̀yin náà fúnra ara yín bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀yin náà mọ́ kọ́lọ́n kó foríjì yín ẹ túbá ni o. Ẹgbọ́n tàà náà bí sọ pẹ̀lú ìrìnà sọ̀rọ̀ wà. Fàlá qala sallallahu alaihi wa sallam thalathatun la tas'al anhum. Alábìnrin àwọn èèyàn mẹ́ta kan bẹ̀ máa bèèrè ń báwo lọ̀rọ̀ wọn ṣe fẹ́ rí lálẹ́ kìí. Rajulun farraqa al-jama'ata wa 'asa imamahu máa tọkùnkùn pé jamaa. lọ ṣe ti lọ́tọ̀ tí ò bá àwọn mùsùlùmí ṣe kò ní lànà nọ́dà sọ̀hábà. wọ́n sọ ìmáàmù rẹ̀ ó ti sọ́ hmm. ti sọ di táyín. nǹkan burúkú tó gbé rẹ títí títí tó fi pàdé ọlọ́run bá. wọ́n á tún àwọn ẹni ẹlẹ́ẹ̀kejì náà ni. Òun náà ni ẹrú tó kúrò lọ́dọ̀ olówó rẹ̀ ó sá lọ. Fàmátà. Ó wá kú bẹ́ẹ̀. Wà mọ̀rọ̀ ẹ̀tún. Ẹlẹ́kẹta tó jẹ́ ta fẹ́ lò ń bẹ̀ gangan. Ìmọ̀rọ̀ ẹ̀tún. Òun náà ni arábìnrin kan ti ń sọ. ń ha. Ọkọ rẹ̀ ò sí ń lé. Obìnrin tọ́kọ rẹ̀ ò sí ń lé. Ọkọ wọ iṣẹ́. Abọ́kọ́lọ ni àjò. Bọ́bà ní òjò ha. Ọkọ̀ ṣáàsì ló wá kọ́ nìkan. fáhà múnà ni a. Gbogbo ọ̀tọ́ yà máa fi ń ìyàwó ọkọ ti ṣe kalẹ̀ fún. Pátábà rẹ̀ jáde. Bọ́rọ̀ fi gba àbẹ̀ kan lọ kan, ọjọ́. ní ìwòlè oníṣẹ́ ọlọ́run láàrin. Ọjọ́ máa tọrọ ẹ̀. Kọ̀dìkà fọ́lọ́mù náà tàdúnìyà. Obìnrin ẹlẹ̀ sínú ìyà sínú ìnira. Wọ́n ló ṣílẹ̀kùn aburú. Wọ́n bí káfà ha mú ináta dúnìyà. Alábìnrin ó ti wá fún ní àwọn tó tó jẹ tó tó mú. Bàtàbà mọ́ jẹ ti ní bá dì í. Wọ́n tẹ́ àlè fi ṣe gbádùn tayé. Káfà ha mú ináta dúnìyà. Ó ṣe fi pèsè ẹ̀ sílé fún. Bàtàbà rọjà ti ní bá dì í. Ó ti sọ pé àkìíṣe mọ̀ tó bá dàjú pé lè fẹ́ dájẹ́ kí n tètè gbọ́ ò má lè kọ̀nẹ́tẹ̀ mọ́ ọ̀rẹ́ mi kan àlọ́gbowó àbí máa sẹ́ndì àbótẹ̀fẹ́ tẹ̀ múlẹ̀ wá sọ pé a kìí ṣe mọ̀ tó bá rí báyìí jẹ́ kí n mọ̀ ó sílẹ̀ kó lè béèrè tó fẹ́ ó ti fún ẹni tó ń fẹ́ ó tẹ́ lọ́rùn pàtàbárọjà ti mí bọ́lá ń ṣe kẹ́ kí ló ṣe kẹwọ́n náà sí kí ló tó ń fẹ́ pàtàbárọjà ti mí bá di ìbàlá alábẹ́lómìnìyàn tún wá padà wá pàtàbárọjà ti mí bá di ló bá tún ṣèrànù lẹ́yìn ìgbà tọ́kọ̀ sí lé mọ́ alátẹ́sẹ̀ àná ẹmọ tó bá sọ pé obìnrin tàbá rọjà ó wọ̀wọ̀ kú wọ̀ jáde síta ó wá gbé rọjà tó fi ń wọn ọkọ nínú ilé ló bá tó fi ń wọn wọn ládùúgbò hmm. wọn fi mọ̀ pé àmọ̀ ah, pé ọkọ madam yóò sin de abajọ ah, ara yẹn rí wọn yẹn ó nídìí nǹkan kan nìyẹn o lọ́ọ̀hìn lọ́ọ̀hìn ó wá ń polówó ọjà kiri. Oríṣiríṣi àwọn ọkùnrin náà wá ń fọ́ gba lára náà fẹ́ jẹ́ lára. Bàtà rọ́jọ́ tí mi ń bá di. Lẹ́yìn ìgbà tó kọ́ rẹ̀ ò sí lé wá bẹ̀rẹ̀ rán. Tọ́sọ̀ lẹ́nu. Àwọn ọ̀sán pẹ̀lú obìnrin báyìí á jẹ. Àkóso ọjà tí wọ́n là zà ojì ha. Èyí tó jẹ́ tó wá jẹ́ tọkùnrin tó ń Alákọ̀ọ́kọ́ nu rẹ̀. Àlìmáhárù àlìmáṣkánù. Wọ́n náà ni owó orí

You ìnáwó that mi náà kí n gbóbìnrin gbé. Askinuhunna min haythu sakantum. Ọkùnrin mi wá níyàwó méjì mẹ́ta mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ń gbé kò bá kankan gbé nínú wọn. Askinuhunna. Ọlọ́run ní ẹjẹ́ káwọn obìnrin máa fẹ́. Mímí ṣáyí fún sátẹ́ǹtàn mi wù jẹ́ di kó. Ẹ wọ́n gbé mi tẹ́yìn náà ń gbé ni. Wà látọ̀dọ̀ rúhùn náà lè tọ̀dọ̀ yìí alẹ́ yìí. Ọlọ́run ní ẹ má fara ní àwọn obìnrin láti fi fúnlẹ̀ mọ́ pé ńgbà tí bá lálàṣẹ ẹ̀. Wà látọ̀ mo kọ́ ẹ̀ fúnra rẹ̀ ni wàá palẹ̀ mọ́. Àwọn ọkùnrin ní ìjà ìyàkuyà. Ó fẹ́ obìnrin wá fílẹ̀ wá palẹ̀ lórí. Kò fẹ́ kò kọ́. Kò fẹ́ kò kọ́ láàrínlára wọn ni ó jẹ́ ó lè gun ni wọ́n ní kò jù ilẹ̀ ń gbà náà wọ́n lè ara díẹ̀ wa ń bẹ̀. alimaharu alimaskanu. ṣé èèyàn ni wà yìí sá. alimaharu alimaskanu. fóbìnrin níbùgbé má fi yà jẹ́. wọ́n mi náà hókó ọkà. ìwọ ni kò sanwó ilé ẹ̀. ànáfàkà kan. ìwọ ni kò kọ́lé tó ń gbé tó bá lówó àti kọ́lé. gbogbo ohun tó nídìí nínú ilé yẹn gáàsì ẹ̀wọ́ ni wọ́n gbọ́dọ̀ máa fi ilẹ̀. Ànáfàkọ̀. Ilé tó tún tẹ̀lé náà ní níná. Ànáfàkọ̀. Torí pé kìí ṣe pé wàá kàn gbalé fún nìkan, àbí wàá kàn kọ́lé wàá ju sí yàrá kan nìkan. Tàwùfíìrù máa tàhátàjù ilé ìhì zàrùjà tèmi náà tán. Gbogbo tóbìnrin ní bùkátà sí nínú tó fẹ́ jẹ tó fẹ́ mu. Wà á kẹ́lí máa tẹ́. O gbọ́dọ̀ máa pèsè ẹ̀ fún ọ. Wàdà wá ìwà ìkànnà ìjẹgà níyàtà tó bá bùkátà sí ọmọ ọ̀dọ̀ lápẹẹrẹ bóyá ṣẹ́ tó kólé lórí pọ̀ lápẹẹrẹ bóyá obìnrin tí àwọn ọmọ tí wọ́n ti bí tẹ́lẹ̀ obìnrin náà ló ń sóúnjẹ fún wọn bóyá ìyá wọn ti lọ àbí ìyá wọn ti jáde láyé nígbà tó wáá fẹ́ eléyìí ọmọ bíi mẹ́fà ti wà ńlẹ̀ má fi ṣe pa lórí ràn lọ́wọ́ bá gbọ́ ọmọ ọ̀dọ̀ tó máa kú lọ́wọ́ dúró tí kẹjọ máa ṣe má ló ń lò má ló ń lò ẹran ìyàwó kì í ṣẹrú ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ lómi ṣe ń lo ìyàwó rẹ̀ lónìí ah kódà lómi ti kóde obìnrin ẹ̀ débi pé má sọ̀rọ̀ tó bá fi lè gbọ́ tó bá complain tó bá fi lè gbọ́ tó bá fi lè sọ̀rọ̀ síta tó bá fi lè fẹjọ́ sùn kódà lómi ti ń náyàwó rẹ̀ àti sọ pé ò gbọ́dọ̀ sọ fẹ́ ní bọ́dì irú wà burúkú rèé Ewa wá mú obìnrin ẹ wá kóbìnrin nípa pamọ́ra ẹ ń parọ́ fún pé torí àgbọ́yé ẹ̀sìn àgbọ́yé ẹ̀sìn kọ́ yẹn o. ànáfọ́kọ̀. báwọn bí ṣinṣin pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ o. fáàmù látọ̀dọ̀ ẹ̀gbọ́n tó náà sọ fún. ya Rasulullah. ó ní mo sọ ya Rasulullah ẹ máa ó já ti àdínà àlẹ́ ó ní ilé tó fi ń kéré jù sí ẹkọ́kùnrin ṣe fóbìnrin. kọ́lá ní sọlọ́lá ilé ìwọ̀sọ̀lá. kọ́lá rẹ̀ sọ pé kò tí ọkùnrin yẹn ò tiẹ̀ wá rí nǹkan ṣe rárá. ó ní kò káwá sọ pọ́kùnrin yẹn kò tiẹ̀ wá fi bẹ́ẹ̀ wá òkè rẹpẹtẹ. kó máa fún lóúnjẹ tó náà bá ti fi lè jẹun. wàtẹ̀kì súwà ha ìdá kìtà sí ìta. tó náà bá ti ń jẹun àfi kó máa fóbìnrin yẹn lóúnjẹ. wàlá tẹ́dúrí bìlọ́ọ̀tì yuribil wajha. Ànábì ní fàápàá kò tiẹ̀ tún gbọ́dọ̀ gbà lójú. Wàlá tó gbọ́dọ̀ lóhùn náà. Wàlá tó kọ́ bí. Ànábì ní kò gbọ́dọ̀ máa wá sọ òdì ọ̀rọ̀ burúkú kó máa ṣe kìkì ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ ṣọnú. Wàlá tahjuri illa fil bayt. Ànábì ní nínú tó tún fi ń kéré jù tí wọ́n fi ń ṣèkẹ́ obìnrin ó ní pé ò gbọ́dọ̀ pàṣì sínú ilé. Ò gbọ́dọ̀ pàṣì sínú ilé. Ṣùgbẹ́kọ̀tà náà bí fi kọ́ wa. Gbogbo àtàjọ́kùnrin ẹjá bẹ̀rù ọlọ́run. wà nínú ilé wúkú kì í. lẹ́rọ àwọn ìwọ̀ yìí náà. ṣùsùnù lè kó lókì máa wà kó fẹ̀lẹ̀ àdáni ha. nínú rẹ̀ náà ni pé kọkùnrin máa ṣe dáadáa sóbìnrin. wà á ṣe rúmù náà bí màrúfin. má jẹ́ kí jàǹbá tọ̀dọ̀ rẹ̀ dọ́dọ̀ rẹ̀. má ṣàìdá fún má ṣèkà fún. wà á ṣe rúmù náà bí màrúfin. Anábì sọ́lọ̀ sọ́lọ̀ ń gbà tọ́lọ̀ bá ń sọ fún nínú Al-Kùránì bá ṣe fẹ́ ṣe pẹ̀lú àwọn obìnrin. Wa'ashiruhunna bil ma'ruf. Àbá ni ẹ bá àwọn obìnrin lò dáadáa, ẹ bá wọn lò pẹ̀lú dáadáa. Ẹ má bá wọn lò níbàálò bí ìgbà tí ẹ pé ẹkàn fi ẹrú lásán kan sílé. Ẹ má fi bá lè nígbà tí ẹ pé ẹ ń bọ́mọ iṣẹ́ yín níbi iṣẹ́ lò. Yá sọ pé àwọn tí mò ń kàn tó mi iṣẹ́ òkè iṣẹ́ gbẹ́ ẹ̀. Rárá o, ìyàwó yín lélẹ́yìí o, ń tẹ̀ ń bẹ́lẹ̀ iṣẹ́ ìlébáyẹ̀ tẹ̀ ń kàn tó mi iṣẹ́ ṣe o. kò tí ìyẹ yín bẹ́ẹ̀ yẹn. wọ́n nínú lówó kì í. eléyẹ ìgbádùn tẹ́ rí lára rẹ̀ ẹ̀ lè rí lára tó àbí iṣẹ́ ń iṣẹ́ yẹn. nínú àwọn ìwọ̀ yẹn tá a tún máa mẹ́rin bá lónìí. àìdí rọ̀tù alẹ́ ha. inú rẹ̀ náà ni o gbọ́dọ̀ máa wo níwọ̀ pé bó bá ṣe wọ́n ṣe rẹ̀ o gbọ́dọ̀ jowú hmm, o gbọ́dọ̀ wọn tó ẹ jáde kò bá bó ṣe tó bá ti di pọ́kùnrin tí ó ti gbé obìnrin sí porú eléyìí kó yà kọ obìnrin yẹn lóore fún ju kóbìnrin wà lábẹ́ rẹ kó má wàá bìkítà nípa pò ń jowú ẹ̀ lọ pò ṣọ lọ́wọ́ ṣọ lẹ́sẹ̀. tírúkọ́bìnrin mi náà dẹ̀rẹ̀ àwọn sọ pé ò lè ṣọ́ mi o ò lè ṣọ́ mi o màmá rẹ̀ náà ti máa bá sọ pé èèyàn kì í ṣọ́kùnrin ṣóbìnrin ìwọlọ́mọ wàhálà tó kó rẹ sí tó ń ṣóbìnrin ojúde pé rẹ lọ́kùnrin mi táyé lajú dé yìí à tó wá mọ́nítọ̀ obìnrin káàkiri àbí kò mọ́nítọ̀ ẹ̀ o. wàmí náà lé àbí wọn wọ́n náà gbà kọ́kọ́ ẹ wo fóònù ó sì máa lọ ní kóòdì tọ́kọ̀ ẹ̀ ò mọ̀ ó sùn ọkọ̀ ẹ̀ ò lè ọ̀nlọ́ọ̀kì fóònù ẹ̀ náà lè ò ní access fóònù ọkọ̀ ẹ̀ á gbogbo eléyìí náà ló ń da lérú ló ń da àwùjọ rú torí pé iṣẹ́ ọwọ́ mọ́dẹ̀ ni eléyìí lára àwọn ojúṣe tó pàtàkì òun náà ni wọ́n á ṣọ bolo tí ń bọ̀ bolo ń lọ. ọ̀dẹ̀ gbọ́dọ̀ sọ pé ó rí ń fọ ẹ bó ṣe ń ṣọ ẹ̀yẹn sùpọ̀ wàhálà yẹn ti pọ̀ jù wọ́n á kàn máa ṣọ́yàn àwọn máa mọ́nítọ̀ yẹn káàkiri kọ́ọ̀lù tí wọ́n ti pè mí lónìí àwọn ọ̀rẹ́ mi tá a jọ ń lọ bí tẹ́sí mi tá a ń lọ àwọn nìkan náà ló ń pèyàn lọ pèyàn bọ̀ àwọn ọkọ̀ àwọn eléyìí wà responsible ni ọkọ̀ tiẹ̀ ló wà responsible jù láàárín àwọn tẹ́jọ́ ń lọ nìyẹn. arábì sọ bẹ́ẹ̀ fún wa sọ̀rọ̀ sọ̀rọ̀ ó jẹ́ káwọn yìí pé kò ní wà lìjẹ́ náà tá lọ́kùnrin náà àdàyò anábì sọ pé ọkùnrin tẹ́ pé kò bìkítà pẹ̀lú ìyàwó rẹ̀ kò kán kò ń ṣọ kò ń wò ọmọ bá kí ló máa ń sábà fìlì ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà ní ìranù ni wọ́n ní kì í jẹ́ káwọn náà bí kíta pẹ̀lú obìnrin títí wọn náà àwọn náà ń ṣe ìranù pẹ̀lú obìnrin olóbìnrin à ń tẹ̀síwájú bí tá a dé náà ní ọ̀la pẹ̀lú àánú ọlọ́run abẹ́ ọlọ́run tá gbọ́ ẹlọ́mọ àti ìnìbalẹ̀ jaburú fún àwa tí a sọ àtẹ̀yìn náà ti ẹ̀ gbọ́ وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àti ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní dáwàtò làhákì lẹ́mẹ̀ abẹ́òkúta.